أعوذ بالله من الشيطان الرجيم فأكم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك دين القيم ولكن أكثر الناس لا يعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلهي على كل الأمور لك الحمد وليس بما أوليت من نعم حد تضل وتهدي من تشاء من الورى وما بيد الإنسان ري ولا رشد وأمرك ساذ في الخلائق كلها إذا شئت أمرا ليس من كونه رد Allahumma salli ala Muhammadin wa sallim ọlọ́run abíọ́ nínú àánú rẹ bá ní ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ àtọ́là fún aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad ẹni èyí tọ́lọ́run fi ẹ̀sìn àlùbáríkà yìí rán sí wa òun lọ́lọ́run fi ẹ̀sìn ọlà òun ló fi rán sí wa ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi anabiwa muhammad ó fi ṣe wá láàánú lákọ̀dìjà akumu rasulu min anfusikum ọlọ́run ọba ṣe òjíṣẹ́ yìí ó ṣe níkan fún wa ọlọ́run ọba ṣe ní àánú lé wa lórí ọwájú wa níwé ẹ̀sìn èyí tó kún fún ẹwà ìwà àlùbáríkà ọlọ́run àbíọ́ ohun tí bẹ́ẹ̀ dá tí òfin ní lè ṣe ìjọsìn lójú ọ̀nà òdodo yìí mọ́ má fi ṣàdánwò fún wa o. gbogbo ẹni tí ọ̀wá ti rí òdodo lódodo ọlọ́run àbíọ́ bá ní jẹ́ kí wọ́n mọ òdodo ní òdodo. àmín. wọ́n lọ́rọ̀ àtàwa náà láti lè máa tẹ̀lé. gbogbo ẹni tí ń rìn lọ́nà arọ́ ọlọ́run jẹ́ kí wọ́n rí irọ́ nírọ́ ọlọ́run sì rọ̀ wọ́n lọ́rọ̀ kí wọ́n lè jìnnà sí àtàwa náà ọlá àti tóbi ọlọ́run àti abáfọkàn bá ètò wa yìí lọ abẹ́ ọlọ́run fún àwọn onígbọ̀wé ètò ọlọ́run dákun bá ní máa kíyèsí wọn àlámọ̀rí ọ̀rọ̀ wọn ọlọ́run jẹ́ ọjọ́ bí ó ṣe ń fẹ́ àjọ alfauzan àwọn lonígbọ̀wé ètò wa yìí èyí tọ́lọ́run ṣe tí wọ́n ń dáwọ́lé níṣẹ́ ìkó alálàájì lọ kó wọn bọ̀ ọlọ́run bá ní máa kún wọn lọ́wọ́ ọlá àti tóbi ọlọ́run gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ṣiṣẹ́ àlùbáríkà yìí lára wa àwọn tó ti bá àlìkìyàmà ọlọ́run bá ní kẹ́ wọn ní kẹta àlìkìyàmà èyí tí tún bẹ láyé náà tí kẹ́ fi máa bá òkú èyí tí gbogbo ohun tí wọ́n fi ilẹ̀ ọmọ ṣe ní dáadáa ọlọ́run dákun mọ́sálá ìjọpọ̀ àwọn tó ṣẹ́kù fún wa láwọn àlùfáà wa àgbààgbà ó fi dórí gbogbo àwọn tọ́jọ́ mọ́ wọn tí wọ́n tún jẹ́ àlùfáà fún wa ọlọ́wọ́ àbíọ́ bani máa kí ìsẹ́ni kọ̀ọ̀kan wa ọlá títóbi ọlọ́run tí a bá fọkàn bá wa bọ̀ lórí ètò yìí à ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ohun tí wọ́n ń pè lẹ́sìn ká tó wá bọ́ sínú ìsìláàmù gangan ká tó wá máa júwe ẹwà àti wà àlùbáríkà èyí tó wà nínú ẹ̀sìn yìí ọlọ́run mọ́sálá yìí fi sẹ́ni kọ̀ọ̀kan wa lọ́sọ̀ọ́ ibẹ̀ la ti ń wádìí pé kí ló bí ẹ̀sìn gan kí ló bí ẹ̀sìn tọmọnìyàn ń sìn kí ló mú wá àwa rí oníranran ròrí tí àwọn èèyàn ń gbé wá pé ló bí ẹsìn ara wọn tí wọn gbà wípé ohun tó bí ẹsìn wọn ní náà ni àdámọ́ pé àwọn wọ́n gbà pé nature ni bí ọmọnìyàn bó ṣe bá àwọn nǹkan tọ́lọ́hun dá lórílẹ̀ ayé òun ló bí ẹsìn torí àwọn nǹkan tí ń dẹ́rù bà nínú àwọn ẹdá. tọ́lọ́hún dá orí kìnìún orí pàgbára rẹ̀ ojú tòun lọ orí àrá tí ń sán orí pohùn ẹrù ni orí mọ̀nàmọ́ná tí ń kọ ọmọ èèyàn rí pohùn ẹrù ni ọwọ́ ń sá lọ kiri sábẹ́ agbára kan torí pé tóun bá forí bá fágbára yìí yóò máa làwọn níbi àwọn ewu wọ̀nyí èyí ni rònú àwọn kan tí wọ́n rò pé ló bí ẹ̀sìn wọ́n ní lọ́fà tọ́mọ èèyàn fi wá rí oòrùn orí rí yóò mú nira wá fún èèyàn jẹ́jẹ́ rẹ̀ yóò tó wọ̀ gbà náà sì lágbára bóun bá kú mú lọ́lọ́run tóun sìn yóò lè máa làwọn lábẹ́ àwọn nǹkan míì dá lágbára bá ẹlòmíì ti ń oòrùn ẹlòmíì ń bọ́ àwọn míín sì ní rárá wọ́n ní dáfíwù akílì ni nínú àwọn tó wí nínú àwọn tó jẹ́ sí wípé ọpọlọ àti àròsọ òun lọ́pọ̀ ọ̀nù tí wọ́n fi lo ìsẹ̀mí ayé wọn Max Mahler ọwọ́ àánú ẹni tó sọ̀rọ̀ yẹn òun jẹ́ kan náà àwọn onímọ̀ èdè ní West Germany Alimani òun larákùnrin yìí tọ́dẹ̀ ẹ̀jìnlẹ̀ nínú ká máa wá tàn ká máa pàtàn àwọn àtàn àgbélẹ̀rọ àrorísọ ọ̀pọ̀ nínú sẹ̀mí ayé òun lọ sọ fún wa nínú ọ̀rọ̀ tiẹ̀ wípé n tó bí ẹ̀sìn ọ̀kọjá ọpọlọ ọpọlọ lọmọ nìyẹn fi rò nígbà tó rí gbogbo ohun tá a lọ jẹ́ ìtọ́ba lórílẹ̀ ayé tọ́lọ̀ látara ẹ̀ lọ́wọ́ ń fi ọpọlọ rẹ̀ ronú wípé ó yẹ kó wọn ó ní nǹkan kan tó wọn máa sìn tágbára rẹ̀ ó ju àwọn nǹkan wọ̀nyí lọ ọ̀rọ̀ wọn náà fẹ́ẹ́ já ọfẹ́ já ti alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n àwọn gbà pé òun gbà pọpọlọ òun ló bi àwọn míín sì gbà nínú ọ̀rọ̀ wọn wípé n tó bí ẹ̀sìn tọmọnìyàn ń sìn wọ́n ní látara àwùjọ ni. báwùjọ ọmọ nìyẹn ṣe rí bọ́lọ́run ṣe dáa tó níranran nǹkan kúnú ẹ̀ ọmọ èèyàn wò wípé àwùjọ yìí bùkátà sí nǹkan kan tí ó máa to ètò inú àwùjọ yìí tí gbogbo èèyàn gbogbo ohun tọ́lọ́run dá tí ó máa fi orí balẹ̀ fún tí gbogbo ohun dá tí máa tẹ̀ tí tẹ̀ lófin ẹ̀ tí tẹ̀lé àwọn ìwọ̀ tí nǹkan yìí bá ń gba pé àwùjọ bùkátà sí nǹkan tí ó máa dáàbò bo hurumẹ̀ gbogbo ohun tọ́lọ́hún fi pààyàn mọ́ tó fi bùjẹ́ mọ́ tí ó máa dáàbò bo wọ́n gbà wípé àwùjọ bùkátà sí ọmọnìyàn bùkátà sí gbogbo ohun tí ó lè ṣe àpàṣẹ tọwọ́ rẹ̀ ó fi máa tẹ ẹ̀tọ́ ẹ̀ wọ́n gba wípé eléyìí òun ló bí ẹ̀sìn gbogbo ìkíní àti kejì àti kẹta tá a mẹ́nubà amẹ́nubà ní sì torí àtìyànnà náà rọ̀ kèé ṣe ọ̀rọ̀ òdodo kèé ṣe ìdí òdodo gbogbo ẹ̀ e, àgbélẹ̀rọ ìròrí lásán ni ìròrí lásán ni nítorí pé tí wọ́n ń pè lẹ́sìn nígbà ọlọ́run ò tí ì dá nǹkan kan téèyàn ò tí ì pọ̀ tó dá bàbá wa nábì Adam olọ́lọ́run ti dá mẹ́sìn láti gbà kọ́mọ èèyàn gbó tó dáyé ní bèbè di bàbá wa òun lọ lóhun ti ń júwe ọmọnìyàn mẹ́sìn pé alastubi rọ̀bíkùn. bọ́ọ̀lù bàlá. gbogbo yín tẹ́ ẹ wà ní bèbè di bàbá yín Adam sẹ́mi kọ́ ni mo yẹ èmi kọ́ ni mo yẹ lẹ́ni tó yẹ kó jẹ́ ọba yín tẹ́ ẹ mà sìn. ìpadà bọ̀ síbi ayọ̀ yẹn ó ń júwe ipò tí tí ń jẹ́sìn tó àti ń tóbi. ohun tá a lè wí tí ò ní máa mú ká tún máa fi ròrí gbé ìròrí òun ni ká sọ wípé ohun tí ń jẹ́ ẹ̀sìn ohun tó bí ni àdámọ́ ọlọ́run dẹ́ ẹ̀sìn mọ́mọnìyàn ni bọ́mọnìyàn ti ń jí láyé ti ń délé ayé òun lọ́lọ́run ní kọ́ máa dá tí ń ṣe ẹ̀sìn ọlọ́run ní kọ́ máa dá mà òun la lè pè ní ìdí eléyìí tọ́ lálàáfíà tá a lè sọ pé ń ló bí ẹ̀sìn nítorí pọ́lọ́n subhanahu wa ta'ala láti pilẹ̀ ló ti sọ fún wa pé má khalaqtu hadha batila. ilé ayé tèmi ọlọ́run dákalẹ̀ yìí dá fún bàjẹ́. subhanaka. tọ́lọ́wọ̀n ọ̀bá dá fún bàjẹ́ ajẹ́pọ̀ dá fún torí kálí máa sìn. ó fẹ́ yìí pé àdámọ́ òun lẹ̀sìn. kèé ṣe pé ká pé ọpọlọ kèé ṣe ká sọ wípé ìta àbá tàbí ká sọ wípé àwùjọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ wọ̀nyí ìròrí kan lásán ni. àwọn ẹ̀rí ọ̀rọ̀ pọ̀ a lè rí bóyá ká sọ wípé nínú ni tàbí nínú hadithi rasul sallallahu alayhi wa tí ń ju wa ní wípé ọlọ́run wa ó ń wa láti inú àdámọ́ wa ni. òun la fi sọ́nú ọ̀rọ̀ tó ṣáájú wípé kan kámọ́ bọ́ jọ̀gbọ́n mẹ́ ọlọ́run a lè dá àwùjọ míì jọ míì kọ́mọ́sọ ló yé mẹ́ a lè ṣùgbọ́n kò sáwùjọ ní rí ẹni tí ń jọ́sìn ó lè máa jọ́sìn ní tòdodo ó sì lè máa jọ́sìn ní tirọ́ kápọ́ ọmọnìyàn wà ní ìsìn kankan kò sáwùjọ ọ̀hún ẹni tí bá ń ṣe ẹ̀sìn tó wá láti sánmà ó lè dáwùjọ kọ́káwọ́lé bàbá wa wádìí bóyá ń wà ní òkun torí pé arípò mi ni wọ́n ń bọ̀ àwọn náà ní nǹkan tí wọ́n ń ṣe kíni tí wọ́n láwọn ń sìn. ó túmọ̀ sí wípé àdámọ́ ọmọnìyàn níjọ ọlọ́run ń dá òun ló dá lórí wípé kọ́mọ ọmọ wípé ọlọ́run ń bẹ tó yẹ kó wọ́n máa sìn. ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọmọnìyàn ọlọ́run jẹ́ kẹlòmíì mánà ẹlòmíì náà sì na òdodo ọlọ́run. òdodo ọlọ́run ọba tó yẹ ká sìn rìn lọ́nà ẹ̀ ẹlòmíì ṣìnà kún mẹ́. ọba yìí òun lọ́dọ́mọnìyàn ní níbi ń sọ fún wa ní a fi wọlé. أعوذ بالله من الشيطان الرجيم فأقم وجهك للدين حنيفا فطرة الله Wàkìm wájà kàlídìní Hanifa. Da ojú rẹ dakọ ẹ̀sìn. Ẹ̀sìn ní ìdàkọ Hanifan. Ẹni tó sẹ́rí ẹ̀mí ẹ̀ kúrò níbi gbogbo ohun tó yàtọ̀ sọ́lọ́run gbogbo jágbajàgba ayé. Lédè ní Hanifa. Tó dojú ẹ̀kọ́ gbogbo ohun tó yàtọ̀ sọ́lọ́run. Gbogbo jágbajàgba á dà á jẹ́ afẹ́ rà ó dojú ẹ kú òun bẹ́ẹ̀ ó dojú ẹ kọ ẹ̀sìn ọlọ́run. fìtìrọ́tà lọ ìlà tí fà. ọlọ́run lẹ́sìn tá à ń sọ yìí tí kálukú wá kiri pé kí ló bí ọlọ́run júwe tó bí fún wa ọlọ́run ní fìtìrọ́tà lọ. àdámì mi ọlọ́run ni òun lẹ́sìn èyí tó jẹ́ pé kí ni. àlà tí fàtàrọ̀ náà sàlẹ̀ yá. orí ẹ̀ ni mo dọ́ ọmọ nìyẹn lé. àdámọ̀ mi ni ọwọ́ lè máa sìn ní tòdodo tàbí kọ́ máa sìn lórí irọ́ fàtọ́rọ̀ ọ̀nà àṣà àlẹ́ ìhà. ọlọ́run lórí ká èmi ọlọ́run ọba ká ọlọ́run lórí ẹ̀ ládọ́ ọmọnìyàn lé. látàbùdí ìlàlẹ̀ kọ́líkìlá. ọlọ́run ní èèyàn rí ó ṣe ó lè ṣàyípadà ẹ̀dẹ́ ìmí ọlọ́run tí mo dá. Eh. ìtumọ̀ nípa ò lè yọ kí bí ọmọ èèyàn kó ronú ká pé wọ́n jọ́sìn ó lè yọ kúrò lára àdámọ̀ ọmọnìyàn. látàbùdí ìlàlẹ̀ kọ́líkìlá. fẹ́dọ̀ ọlọ́run Dàlíkà dínú lukọ̀ yìí. Ọlọ́run lẹ́sìn ṣáájú ọ níwèé pé ní odojúkọ òun lẹ̀sìn tọ́tọ́. Ó bẹ̀ pé ààyè yìí náà ń jó yé wa páwọn míì náà mọ̀ sí nǹkan míì tí ọ̀tọ̀. Ó bẹ̀ pé àlókọ míì náà tá a kojú kí ni lọ? Ẹ̀sìn. Ṣùgbọ́n pé ẹ̀sìn òdodo àtẹ̀sìn kí ni? Àtẹ̀sìn rọ. Dàlíkà dínú lukọ̀ yìí. Ọlọ́run lè yí tá a júwe fún ọ yìí tí í ṣe Islam. Tá a fẹ́ àtiwá rẹ̀ fún wa ọlọ́run ní ìlẹ̀sìn tó dúró tọ́. Wàlákìnà Akísàrọ̀ Nàásì láàyà àlàmú. Ọlọ́run ní ṣùgbọ́n Akísàrọ̀ Nàásì láàyà àlàmú. Ọ̀pọ̀ èèyàn ní ọmọ, òun ni wọn mọ̀ wípé èyí tá a fi rán òun lẹ̀sìn tọ́tọ́ tó kún fún ìwà àtẹwà tọ́dà. Tá a bá wá tó bí ohun tá à ń pè lẹ́sìn, òun tó jódodo nú ọ̀rọ̀ ni wípé àdámọ́ ni olólùwọ́n tún sọ mọ́ ní sọ́tùlà arab àyà ọgọ́rùn-ún kan àti méjìlé ní àádọ́rin. أعوذ بالله من الشيطان الرجيم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا أن هذا غافلين أو تقولوا أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا bímọ fàlẹ́lmọ̀bùtìlù. ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni wa ibi akadà rọ̀bùkà mi bani wa ibi akadà rọ̀bùkà mi bani adama mi ń ọlọ́ọ̀ni gbà táwọn ọlọ́run tá gbẹ ẹ̀rí jẹ́ mi anabi adam أنفسهم èyí ń wà nínú pèpele ẹ̀dá bọ́lọ́ pèpele kádàrá tọ́lọ́hún ní lórí ẹ̀dá ọ̀kan bẹ̀ nìyẹn pèpele kejì nìyẹn nínú pèpele ẹ̀dá ọmọ yẹn yóò jó lórí ire yóò jó lórí burú yóò lódodo yóò yóò nǹkan míì lórí irọ́ ti parí ṣáájú wà ní ìmọ́lẹ̀ lọ lórí àwọn kan àwọn ni wọ́n gbélé ayé sí lọ́run lórí òdodo ìmọ́lẹ̀ ọlọ́run ọ̀lọ́ lórí àwọn kan àwọn ni wọ́n gbáyé ni wọ́n máa sin lọ́run lórí wọ́n máa sin nǹkan míì lórí irọ́. ọlọ́run ni mo ti gbẹ ẹ̀rí lọ́wọ́ wọn láti bèbè ní ìyá wọn. Fusihim alastu bi rabbikum. Ọlọ́run ní látijọ́ náà látijọ́ yé wọn láti ń sọ fún wọn pé alastu bi rabbikum. Kèé wá sèmi ọlọ́run ni mo yẹ lọ́ba yín tó yẹ kẹ́ máa sìn. ọlọ́run níjọ́ náà. Kọ́lù bàlá ṣahidina. Gbogbo wọn ni wọ́n sọ ọba wa bẹ́ẹ̀ lórí ajẹ́rìí pé nìkan lọ yẹ ló yẹ ká máa tó. Òun láàfin délé ayé láàfin mọ̀ bóyá sí lónìí. Àdámọ́ ni láti pilẹ̀ ti dá wa. Kèé sọ̀rọ̀ pé àwùjọ tàbí kinní kan òun kọ́ ọlọ́run láti pilẹ̀ lòun ti gbẹ̀rí jẹ́ yẹn lọ́wọ́ gbogbo ẹ̀dá kí wọ́n tó dáyé. gbogbo wọn sọ pé bẹ́ẹ̀ ni ìrẹ́ ọlọ́run á pé ìwọ lọ́yà á máa sìn. ya malki ya mati na kò ná àná àbá kọfìlì. ọlọ́run ní tó jẹ́ ká ti mú léwu láti gbẹ ti wà ń bèbè di bàbá yín àti jẹ́ ẹ̀dá wa mọ̀ páwà lọ́yẹ kẹ́ ẹ máa sìn kẹ́ ẹ mọ̀ pọ́yẹ kẹ́ ẹ jọ́sìn fáwọn ọlọ́run kẹ́ ẹ mọ̀ wàá máa sọ́njú àlìkìyàmà. iná tá a bá ń jẹni tí o sì wá níyà. àná àbá yá ọ ọlọ́run nike kẹ́ ẹ má bàa wí bẹ́ẹ̀ wípé ah. àwọn ọmọ àmọ̀ pé ọlọ́run ní ayé àti ìyá fi mọ̀ yín nínú àdámà yín hmm. wípé mi ọlọ́run òun ló yẹ kẹ́ ẹ jọ́sìn fún kọ́mọ́dìjọ́ àlìkìyàmà kẹ́ ẹ wá mọ́ sọ wípé ọba sì sọ fún wa àbá sì ọ ọlọ́run ní sọ̀rọ̀ àfilà kárìrọ̀ lọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ tá a ti dá mọ́nú ara yín tá a ti gbẹ̀rí lọ́wọ́ yín ni. Ọ̀tàkùnù ìnàmá aṣọ́ka àbá unami. Kọ́mọ́jẹ pé ń jọ náà ẹ máa sọ fọlọ́run wípé ọ̀rá orí àwọn lórí ẹbọ torí ipá wọn náà ra wọn bàbá wọn lórí ẹbọ Wàkúnná dúríyà tá mi Àwọn ti járọ̀ ọmọdé ọmọlẹ́yìn wọn táwọn bàbá wọn ń ṣe òun náà ń ṣe. Àfàtúhùlígùnà bímọ fàlálmọ̀bọ̀bìlò. Sèrè Ọlọ́run ọwà pàwárẹ́ lórí táwọn òbílẹ̀ jẹ́ tí wọ́n dálẹ̀ bí. Ó fẹ́ kó gbẹ́ntí bá tún ṣe nǹkan míì tí èsè lórí ẹ̀sìn òdodo òbílẹ̀ jẹ́ ni. ọ̀dálẹ̀ nítorí fi ń a ìtò gbé wá ìtò pilẹ̀ rẹ̀ àdámọ̀ ọlọ́run lára ọmọnìyàn ni. olùsọ́jú ẹ̀dá anábì wa muhammad ló fi sọ nínú hadith yẹ ó ní kullu mauludin yuladu alalifitra. alalifitra. ó ní gbogbo ọmọ tí wọ́n bí láyé níjọ́ wọ́n bí alalifitra ni wọ́n bí lórí àdámọ̀ ẹ̀sìn yìí pé àásìn lọ́ọ̀ni orí ẹ̀ náà bí ọmọ tí wọ́n bí sí ọmọ tí ọ̀dà nǹkan kan mà ọ̀dàlẹ̀ mà. Hmm.

tàbí wọ́n sọ di ẹlẹ́sìn ìbọgibọ̀pẹ̀ hmm. ìbọná ìbomi látara ọwọ́ bàbá àtìyá ni. ó fi ń yé wa nítorí atọ́kùn tí ń ṣẹ́jú sí mi tó bá ní béèrè. ó fi ń yé wa wípé ohun tá a lè júwe tá a lè pè ní tó bí ẹ̀sìn ká tó máa lọ nú ìsìláàmù gangan tá a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ àdámẹ́ ẹ̀ lórí ìpìlẹ̀ tó bí àdámọ́ ni ọlọ́run subhanahu wa ta'ala lọ́dọ̀ ọmọ ènìyàn lé lórí àtúrádì sinmi ìbáyà tó bá di ètò wa ti mọ̀ tí ó gbọ̀rọ̀ yìí ní ẹsẹ̀ ọlọ́run mọ́sálá ìgbàlẹ̀ sí fún wa. a lọ́dọ̀ àwọn dọ̀tú wa fadilatu sheikh dr abdulrasheed abduljabar salman buhari fún ọ̀rọ̀ olówó iyebíye tí wọ́n ti ń bá wa sọ́bọ̀ láti bí àsìkò mélòó kan tẹ́yìn náà bá ní béèrè tẹ́ fẹ́ béèrè zero eight zero six nine one four six one ninety four ṣùgbọ́n kó tó nípa máa gbé ìpè ẹ jẹ́ ká lọ sí iléeṣẹ́ Alfauzan tours and travels. ẹ kú iṣẹ́ sá. alẹ́ rọ̀ sálẹ̀. one four six one ninety four lẹ́ẹ̀kan sí nọ́mbà alfauzan zero eight zero three six four seven nine five zero seven ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá wọn lọ hajj tàbí umura òun náà ní kẹ́ ẹ pè wọ́n o ẹ dákun ẹ ṣàánú mi ẹ mọ́ pè hàn lórí ilé wọn ọlọ́run ó sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́sàn-án olóore o. salamu aleykum warahmatullahi wabarakatuh a gba ìpè kan ká tó mọ̀ lẹ́nu. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè náà. orúkọ tèmi ni owó ni ó bọ́ wà sílẹ̀. ó là ń ta láti ìlú ọ̀yọ́ ọlọ́run ọba ní sanyí lẹ́sùn olóore naam amin amin amin bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm. ẹ ṣeun naam ah, pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run torí wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi láti.